وصحبه وعلى وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى كتاب صلاة المسافر والمريض في الحديث السابع تسعين وثلاثمائة عن عائشة رضي الله عنها قالت أول ما فرضت الصلاة ركعتين تسمى صلاة القمر متفق عليه وللبخاري ثم هاجر ففرضت أربعة وأقرت صلاة السفر على الأول زاد أحمد إلا المغرب فإنها ركب النهار وإلا الصبح فإنها تطول فيها القراءة وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقصر في السفر ويتم ويصوم ويفطر والمحفوظ عن عائشة من فعلها وقالت إنه لا يشق عليه أخرجه البيهقي وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته رواه أحمد وصححه ابن خزيمة وابن حبان وفي رواية كما يحب أن تؤتى عزائمه àwọn adébí àfọ̀nì tó rántí àlàyé fún wa pẹ̀lú wọn nípa salatul musafir wal marid àwọn sọ̀rọ̀ báwo láti ṣe máa ṣe wọ́n nígbà tá a lórí ìrìn àjò àti pé báwo gan-an ìrìn aláàárẹ̀ ni yóò máa ṣe ọ̀sọ́dà gbogbo ẹni tá a ti mà ó náà ní wípé ọlọ́run bá wọn sọ nínú Al-Qur'an ó ní wọn ápèlè sọ̀rọ̀ ẹ̀dá lélẹ́kìrì máa gbé sọ láti dúró láti máa fi sèrántì mi ọlọ́run àdìmọ̀kẹ́ lókè ìgbà tá a máa ń bẹ lálàáfíà abáàtì ẹ̀ ń sàárẹ̀ ṣùgbọ́n tó lọ́wọ́ bò pé kí nǹkan kan ṣe wa tí ò pé kí nǹkan kan sọpọlọ wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ibi ká sí lọ. ní ẹ̀sìn tó ṣe pé nínú rẹ̀ náà ni ọ̀sọ́lẹ̀ àwọn lórí ìrìn àjò àbá wà ń lé ọ̀ràn yẹn ní ká sí ọlọ́wọ́n bá wa ní ẹ̀sìn tó ṣe pé inú rẹ̀ náà ni ọ̀sọ́lẹ̀ ó tilẹ̀ jẹ́ pé kò sí àyè kan tí ìnira àbí ìṣòro ti lè ṣe yàn ní ojú ọ̀nà apá afẹ́ sẹ̀sìn àyàfi kọjá pé ọlọ́run ọba látàrí àánú rẹ̀ ó sọ òkè ìṣòro tó wà nínú ẹ̀sìn yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún wa ó dín ìṣòro tó wà ń bẹ kù fún wa ó ṣe ní fúfú yẹ eléyìí iná ni ọ̀kan nínú ọ̀díṣẹ́rí àtọ́tọ́ka sí tó fi ń jẹ́ ẹ̀ṣẹ̀rí àtúnṣẹ́mìhá òfin tó jẹ́ ìrọ̀rùn torí ẹ̀ ànábì sọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sẹ́lẹ̀ wọ́n fi hàn wá pé tó rọrùn ní ẹ̀sìn Islam ṣe àgbọ̀dọ̀ fọwọ́ ìlénu àgbọ̀dọ̀ fọwọ́ ilẹ̀ mú gbogbo nǹkan tí ọlọ́run ọba wa tó bá ṣèdẹ̀kùn fún wa níbẹ̀ ń sì lọ yẹ káwa náà jàǹfà ní ìdẹ̀kùn yẹn nítorí pé ọlọ́run ọba tó mú kófin yẹn kọ́dà bí a ń lé níbi kan náà ló tún mú rọ̀ níbòmíì torí ẹ̀ iná dínà yóò wọ́n lẹ́yìn ṣáà dínà àhàdùn ìlà ọ̀lẹ́bẹ̀ẹ́ ohun tó rọrùn lẹ́sìn àti pé ẹnìkan ò ní fọwọ́ ìlé mú ẹ̀sìn àyàfi kẹ́sìn ògbórí ẹ̀ yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra ìrọ̀rùn lọ́wọ́ bá ń fẹ́ fún yín ọ̀fẹ́ ìṣòro fún yín wa ma ja'ala alaykum fid dini min haraj gbogbo ojú bá ti mú yín máa ṣe wàhálà ọlọ́wọ́n bọ̀ lábọ̀ yín lọ́rùn nínú ẹ̀sìn. yuridu Allahu an yukhaffifa ankum wa khuliqa al-insanu da'ifa. ìdẹ̀kùn lọ́wọ́ bá fẹ́ ṣe fún yín wọ́n lé la dọ́mìyàn. eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí míì wọ́n ń tọ́ka sí pé ìrọ̀rùn lọ́wọ́ bá ń fẹ́ fún wa kò fẹ́ wa fún ìṣòro ìdẹ̀kùn ló ń fẹ́ fún wa kò fẹ́ wa fún wàhálà inna ma'al usri yusra inna ma'al usri yusra àwọn olùmọ̀ọ́nì gba tẹ̀síwì wọ́n ní al-usru ìṣòro tó wá nínú àyà méjèèjì yẹn arìgbárí wàlámù ń bẹ lára rẹ̀ wọ́n ní arìgbárí wàlámù yẹn níṣẹ́ ní tọ́ka sí pé rúṣùrù tala kọ̀kọ́ òun náà ní rúṣùrù ẹlẹ́ẹ̀kejì ìṣòro kan ò ní sí àyàfi kí ìdẹ̀kùn dín lẹ́yìn ẹ̀ ìṣòro kan kì í báyà àyàfi kí ìdẹ̀kùn ọgbẹ̀yìn ẹ̀ torí rẹ̀ ni wọ́n ti sọ yìí pé. لن يغلب عسر يسرين yusufu tọ́lọ̀ ń bá wa sọ nínú ayé àdédé ìdí ẹ̀rí pé kò ní alìbọ̀lá ayẹ́pẹ́ ìdẹ̀kùn dáná kọ̀kọ́ ọ yàtọ̀ sí dẹ̀kùn ẹlẹ́ẹ̀kejì ó di dẹ̀kùn mélòó torí rẹ̀ ìṣòro kan kò lè borí ìdẹ̀kùn méjì ó túmọ̀ sí pé ọlọ́run bá ń fẹ́ wa fún ìdẹ̀kùn kò fẹ́ wa fún wàhálà torí àwọn olùmọ̀ tí wọ́n kọ́ nípa alqawaid wọ́n fi yé wa nígbà náà ń ṣe àlàyé. قاعدة التيسير òfin tó ní í ṣe pẹ̀lú ìdẹ̀kùn nínú ṣẹ̀ríà ìgbẹ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń kọ́ ó ṣe ìdẹ̀kùn fún wa gba oríṣiríṣi ọ̀nà ìdẹ̀kùn ń bẹ tó ṣe wípé àmúkúòlò gẹ́gẹ́ bí obìnrin nígbà tó ń ṣe nǹkan oṣù bọ́lọ̀ ń mú sọ láti kó òfin àní ní ọ̀sán padà lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù rẹ̀ eléyìí wọ́n ń pè ní tẹ̀yẹ sí rumbil isqaf ìdẹ̀kùn ní tọ́jú àmúkú pátápátá ìdẹ̀kùn sì wà tó ṣe pé dìgbà kan gẹ́gẹ́ bí obìnrin nígbà tí ń ṣe nǹkan oṣù tí wọ́n ní kó máa gba àwẹ̀ Ramadan ṣùgbọ́n nígbà tí nǹkan oṣù bá lọ tán kọ́ yọ san padà bẹ́ẹ̀ náà làlàárẹ̀ bẹ́ẹ̀ náà ló nírìn àjò eléyìí wọ́n pè ní taysirun bit-ta'jil ìdẹ̀kùn ní dìgbà kan bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé àwa omi kò rómi ó gbìyànjú àti wá omi tó fi ṣe àlùwòbó kò rí wọn á ní kó ṣe kí ni kó ṣe tẹ̀yẹ̀ mọ̀ eléyẹn wọn á pè ní tẹ̀yẹ̀ sí rọ́nkìlẹ̀ bẹ́dẹ̀lì ìdẹ̀kùn ni lọ sí di nǹkan míì tó lè dípò ntí òru mi ṣe. bẹ́ẹ̀ ni ẹni tó wà lórí ìrìn àjò tíṣẹ̀rí àní àwọn salawat zawatu arba'i raka'at tí wọ́n jẹ́ abiraka mẹ́rin mẹ́rin tèmi àti ẹ̀ ti mà wọ́n az-zuhur wal-asr wal-isha ìwà tó wà lórí ìrìn àjò wọ́n ṣe ìdẹ̀kùn fún ẹ pé dípò mẹ́rin mẹ́rin wọn kí mélòó méjì méjì eléyìí wọ́n ń pè ní taysirun bit-takhfif ìdẹ́kun ní látàrí wípé wọ́n á dín nọ́mbà rẹ̀ kù fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ètò wà lára al-mashu ala al-khuffayn taysiru kanu ètò tún wà lára al-mashu ala al sí mi tunu walhamdulillah irú. èyí tá a dẹnu lé aji ní kò ní rìn òun náà ìdẹ̀kùn bẹ fún nítorí kẹsẹ̀ ìṣirún bí nùsọ̀n ọwọ́ àfún láti mẹ́rin wọn ni ó di méjì. Umar radiyallahu anhu ní obi anabi sallallahu alaihi nígbà tí ọlọ́wọ́n bá wa tó fẹ́ ṣe ká máa ṣe ká máa dín rákà mẹ́rin kù méjì tó fẹ́ ṣe lófin ọlọ́run ọba sún papọ̀ másìkò bẹ̀rù ogun àti wà lórí àjò ogun ọlọ́run ni máa ní méjì kí ló dé nígbà tá a wà lórí ìrìn àjò tá a ti lójú ogun tá a tún kí méjì méjì bẹ́ẹ̀ làá bí ni tá a bá wo bó ti ṣe wá àti bí tí àyè tún gbà wá láti lò gbà á rí i pé ibi tá à ń lò gbà ti fẹ̀ ju nítorí òun wà lọ. Umar ni mo sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqatahu. sàrà ni tọ́lọ́mọba ti fún yín ẹgbà sàrà ọlọ́ọ̀ man dhal ladhi yarfudu sadaqata Allah tààlẹ̀ tó tó láti kọ sàárà ọ̀lọ́ ẹnìkan sọ fọlọ́n pé mo rọrọ ju ẹ kò gbọdọ̀ tẹ̀ jáde lẹ́nu ẹni tó bá ní làákà yìí sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata sàárà ni eléyìí tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹgbà sàárà ọ̀lọ́ torí ẹ̀ka kíráka mẹ́rin méjì sàrà lọ́lọ́run bá fi méjì yẹn ṣe fún wa ká gba sàrà ọ̀lọ́. eléyìí túmọ̀ sí pé mo wà lórí ìrìn àjò ló mú mi má ti sọ lẹ́ẹ̀ à eléyìí orí rẹ̀ ò pé o ike gbogbo ìgbà tó ma ti wà lórí ìrìn àjò tó wọ́n padà délé òun ṣe sọ́lá orí rẹ̀ ò pé rárá wallahi. lẹ́yìn náà ẹ mọ̀ pé àsìkò tá a lórí ìrìn àjò kò sígbà tẹ́yìn ò lè kú o ẹni tí ò lọ síbi kankan kú o kátó wá pé ẹni tó kí ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ wú kó n fẹ́ dálẹ̀ tàwọn kéwu ti ń bẹ lórí rẹ̀ ọ̀pọ̀ ìgbà tó yẹ kó bẹ̀rù ọlọ́run jù ìgbà tó yẹ kó súnmọ́ ṣíṣe tọ́lọ́run ọba púpọ̀ ìgbà náà lọ lọ pa ẹ̀sìn tì fúngbà kan títí tó fi padà dé a'udhu billah orí ohun tí ò pé rárá rẹ̀ bẹ́ẹ̀ náà ni alimario aláàárẹ̀ kò sẹ́ni tó lè ikú ọ̀kan orí fọ́ mi kọ̀ọ̀kan inú ọ̀run ní lásìkò kálukú bá ti tó ń kọ́ lílọ ní lọ ẹ̀yin lẹ́tọ̀ máa béèrè pé ah, lágbájá kù kí ló ṣe àà ah, ah, ntó séun gan tí ò ti ju kí ló ṣe lọ séèyàn bá kú nǹkan ṣe àbí ò ṣe ó ṣe yohane tuma kí ló ṣe ó kú náà ni so nítorí dèrè kátó apá láàárẹ̀ kátó apá láàárẹ̀ tó ń ti pé àárẹ̀ òfin ká kú àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní wọ́kàn mìíràn ẹ̀hìn fìnnà sọ́hìhà nàcàtuhu nùcàtuhu kọ̀bẹ̀lẹ̀ sọ̀bàáxì. ọ̀pọ̀ nínú wa àwọn tó ṣe yí pé wọ́n pìrọ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́ni tó gbádùn sára wọn tó le koko bí irin ṣùgbọ́n túbọ̀ wọn kí lè tó ma. ọ̀pọ̀lọpọ̀ aláàrẹ̀ la lọ kí tẹlomi o tún máa ẹlòmí ọmọrọ wo la sọ ọmọ wo la yìí sọ o tún máa dágbára kẹsí kẹsí ẹkú ọwọ àtẹsí lè lọ ẹ má pè mọ ntọ tọkùtọ ọ ti tọ tọkùtọ ó ti sọ̀sọ́kúsọ ní yorùbá lẹ́vù àti lẹ́sìn lẹ́vù ó ti sọ̀sọ́kúsọ. àlẹ́ sọ bá ní sílẹ̀ wọ́n ní kò síbi tẹ̀lé ti lè burú tó tọ́tọ́ kẹtọ̀rọ̀ kú tẹ́ẹ̀bà wá sàdúrà tẹ́ kàlí máa sọ ní pé wọ́n lọ tẹ́ máa bẹ lẹ́mìí láàyè lókùn gbà tó o bá mọ̀ pé bíbẹ láàyè ló lóore jù fún mi. pàmí kọ ọgbẹ́ni mi gbà tó o bá mọ̀ pé kú ló lóore jù lọ fún mi àmọ́ kì í ti kọ́ lọ́n pa mí. ǹjẹ́ tó o bá gbọ́dọ̀ sàdúrà ọlọ́n pa mí tó o bá rí ìpera rẹ lọ fún dókítà kẹkẹ fún mi lábẹ́rẹ́ ayé fún mi wọ́n fẹ́ wù. àwọn òyìnbó ń pèlè yẹn ní ikú àánú ẹjọ́ kúkú àánú wọ́n wá gan lábẹ́rẹ́ ikú òsìkò àánú bẹ yẹn o àwọn àkànìyàn o apààyàn o islam ò fara mọ́ èyí náà ti mọ kọkọlọpọ àwọn ìlú òyìnbó yẹn náà fara mọ́ àwọn kan ló fara mọ́ lọsí pé gbogbo wọn náà pátá tó bá kú náà tó tètè kú ìlàjà hànà àfi kọ gba ìfla tí wọn tó ń kára wọn lójú lọ sí jahanna nígbà kó ti kúrò bọ́ọ̀lù ọ̀nà ìgbà kó túbà kó gba ìfla wọn á ní kọ́nyákọ́nyá ni. wàáyé ọ̀wá lè kanjú wà jẹ́nà ìgbẹ́ bí mo dáadáa yìí dáadáa yìí wá dá ó wá wa tó ń bá ti lè kú láàrin tá a wà yìí wọ́n mà dá à ẹni tó bá ara rẹ̀ tó kú ara rẹ̀ mùsùlùmí là sọ ọ̀gá wọn kékeré ní tó ti òǹkọ́jà gbogbo àwọn eléyìí ẹni tó bá fọwọ́ ara rẹ̀ tó kú ara rẹ̀ fi tó kú ara rẹ̀ lọ́lọ́run bí ẹni tó lọ sí àyè tọ́ga náà sọ̀rọ̀ àtúnmọ̀ mi lọ́sọ̀kọ̀ àdúgbò mi ẹ̀yẹ mú fẹ́fẹ́ mẹ́dínà tó fẹ́lẹ́ fà ẹ̀tọ́ bá ṣe é ṣe fún láti kú mẹ́dínà ní kọ́ ya kú mbẹ̀ sẹ́mi tó tún bá ṣe é ṣe fún láti kú mbẹ̀ yẹn tó kọ́ máa gbélẹ̀ kó sì máa máa jáde kó mbẹ̀ torí ká lóbi sọ̀rọ̀ máa tó náà sọ̀rọ̀ àti ìbùsùn àyè wọn láti wọn làwọn ò lè gbé màdínà àwọn ò lè gbé màdínà nígbèdè àtàlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ọlọ́ra wọn máa sá lọ sí wọn ti rí tó wà ní sáà wọn ti rí tó wà ní Iraq wọn ti rí tó wà ní biladu fáre wọn ti rí gbogbo ilé ọgá ah, àtàwọn ọdún kan wà tó dára yìí àwọn ti fẹ́ nú yà. النبي والمدينة خير لهم لو كانوا يعلمون مدينة لولو لجفوة تبعت كمان أنا àwọn أن àwọn ọ̀gbìn máa ń sọ fún àmì kan ní mọ́tòfin mẹ́dínà ti bẹ́ẹ̀ yẹn fàáyì ẹni tó bá rọrùn fún láti kú mẹ́dínà ní kó kú mẹ́dínà ẹ̀sùn kí mẹ́dínà ló lóore jù fún tọ́ba mọ̀ ẹni kí máa gbé bẹ̀ tọ́ba lè ríwé ìgbélú tó lè gbà pé ọmọ gbé bẹ̀ láéláé kọ́lá kó ṣe pé ó wà lè níwèé bò tọ́mọ tọ́mọ lè níwèé rẹ̀ ọ̀lùwẹ̀ tó tó fi kú bẹ̀ ọ̀dà ìmọ̀ àti kékeré yẹn wá sáájú pé ah, àgbàdo àti wàhálà ti náà náà léde yẹ sọ́ra àmì láti lé alájà léde ìwọ̀n tí ó tẹ̀lé bọ́lọ́mù bá kọ́ pé òní kú wọ́n tún sà ọ́ ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ọ̀ torí ẹ̀ àbámu àdéhùn ìyá ńlá wa Aisha radiyallahu anha wa a ti máa ń sọ ní gbogbo gbà fáwọn obìnrin ó yẹ ká tara ìkọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kọ́lá tó ti lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ ńláńlá tó wà lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn làwọn ọ̀dààmú fún ká wá mà wọ́n lè máa wá mà dìgbà kan kí wọ́n tún sá kúrò nídìí rẹ̀ fúngbà púpọ̀ ẹ̀yin sì ti mà pé ìmọ̀tẹ́ rí yìí báyìí kìí rọrùn láti kójọ kìí sì rọrùn láti dá dúró lára kìí sì rọrùn láti fi ṣèwà torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá fún gbogbo ìmọ̀ ní gbogbo ara wa ìdajì ìmọ̀ láàrin. báwa ni tó bá fi ìdajì àkókò wa ìdajì ara wa la fún mà ìlànà láàyè tó bá yẹ pé ìdákanu mẹ́rin lọ bá fún mà ìdákanu mẹ́jọ lórí ìdákanu mẹ́jọ ló fún mà ìdákanu mẹ́rìndínlógún lórí ìdínú tó ń fi gbọ́dọ̀ ká yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lọ́yẹ ìranù ní mójútó wọ́n máa da kíní kúrú kẹsẹ́kọ̀ yọ máa bọ́ mu àtàwọn kò mọ. tí dúdú bá dé inú ọpọlọ bó lọpọlọ ó rì lọ́dúdú ni. àgbà ah, wọ́n ti ní kíní ìmọ̀ àpò òsín tí ó ṣe fún ọ ó dùrú pò. bẹ́ẹ̀ èèyàn ń bẹ nípò kọ́kọ́ tó ẹ̀gbá sẹ́kọ̀n kíláàsì ló wà ní bá tún mú mú kú mu. bọ́yá ni ìbá pàṣẹ jáde òjò yọ wọ́kú rọ́bì zidni ilma lọ́yẹ̀ ká mú dúdú. Aisha radiyallahu anha ó dún ní máìmá yìí wá àwọn obìnrin wa táwọn náà tara Aisha kẹ́kọ̀ọ́ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yóò kọ́ màdébì kan yóò pàtì fúngbà púpọ̀ bóyá ń wọkọ̀ yóò wá wà má díẹ̀ so that. àsìkò tí ẹni tí ọlọ́run bá kọ pé fẹ́ bá yọ sí i tó náà ti dàbí òsáà òsáà tán ó dàbí ìgbà tó fẹ́ gbẹ́sìn yìí bá tó wọ́n á máa sọ fún pé kí alukurani ká gbọ́ kìí ṣe ń tọ́jà lọ́dọ̀ obìnrin yẹn kó ra fi ò kẹjọ lọ yẹ yín o tọ́lọ́ lè kà á pé tẹ̀dúwì fa tòun tó pé tí wọ́n fa. tó nígbà tó bá wá bó ṣe ń fèlè bó ṣe ń fèlè sí pé pẹ̀lẹ́ máa ń wo tẹ́jú yìí ní à ewo tún lè léyìí tó lù wọ́n mọ́ tó ọ̀dà kam akọsámil akọsámil kẹlímẹ kàmú akọsámi wa gbà tí gbé gbogbo à òun fi ń gbókun lọ́dọ̀ rẹ nì ọmọ pé wọn náà tó bá ti kú ọmọ pé ọmọ tó mo rí ọmọ ẹkẹ wọ ọmọ tí ah, mo ti sọ fọlọ tó bá tiẹ̀ lọ fẹ́ mi bá ọ̀hún ṣàǹṣàǹ lọ́fẹ́ fi ṣe gẹ́rì kàǹkẹ́ onírin sáwọn àbí pàbọ̀ tó tó máa ti gbé òun ti fi rọ́kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òtún dààmú pẹ̀lú ẹ̀kọ́ mọ́ after all so pàkúté òun ti jẹ so kò ní dààmú mọ́ àmọ́ àwọn kan wà nù ọjọ́ pé alihamudulilayi. wọ́n yẹ ṣe munafikọ́ọ̀tì bó ṣe kọ́ yóò tún tẹ̀síwájú torí wọn mọ̀ yìí pé ilé ayé tá a wà yìí continuous assessment ni ìsìnkú asẹ́dẹ́bì kan apáti lókun ìgbà tá a bá ti kú a wà nù fún àwọn àmà àwọn obìnrin yẹ kọ́kẹ́kọ̀ọ́ gan kọ́kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí obìnrin tí ò lọ ọkọ gẹ́gẹ́ bí obìnrin tó ọkọ kọ́kẹ́kọ̀ọ́ bí ìyàwó lọ́ọ̀dì ọkọ kọ́kẹ́kọ̀ọ́ bí ìyá báwọn ọmọ rẹ̀ kọ́kẹ́kọ̀ọ́ bí ọ̀rẹ́ báwọn ẹlẹgbẹ́ rẹ̀ kọ́kẹ́kọ̀ọ́ bí ọmọ ìyá bi ọmọ ìyá rẹ̀ kọ́kẹ́kọ̀ọ́ bí ọmọ fún bàbá rẹ̀ wọ́n nǹkan tó rí túnṣe yóò ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọkùnrin ọkùnrin tí àwọn bàbá afẹ́rọ̀ nínú àti olù bàbá rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ bá jólùmọ̀ nínú fámìlì Allahu Akbar fámìlì sábà dàrú torí bí ó ti máa tó wọ́n mọ̀ dábò ni wọ́n ti rí làákà ìtó báyìí ìmánì àmì ẹni tó ṣe pé ọmọ nǹkan kan ọmọ tún yàtọ̀ sósì yọ̀ọ́ fi kíní kíní kéwú kíní àpẹẹrẹ ní láìpù rẹ lọ́jọ́ láìpù rẹ kíní torí délé ọ̀dọ̀ wa ẹ jẹ́ àtọ́rọ́ àìsà ìkọ̀gbọ́n tí bá wo gbogbo àdìsí tí àìsà gbà wá ẹ gbà pé yẹ ó wà nínú al-mukthirina fi riwayat al-hadithi ani nabiyyi sallallahu alayhi wa sallam ó ń bẹnu àtọ́ gba àdìsí tọ́pọ̀ tọ́pọ̀ jù wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam síbẹ̀ lẹ́yìn náà máa ṣe ẹ̀jẹ̀ tí wàá lé ọkọ pẹ̀lú àwọn ọkọ yín àwọn ọkọ yín jẹ́ ulama wọ́n síbẹ̀ lẹ́yìn náà dààmú pẹ̀lú màá wọn. lórí nìjọ kọ́ ń bá àwọn èèyàn tó ìyàwó máa ń sàlẹ̀kùn tó ọkọ òtítì jọ wọn á tún gbà ọkọ tí wọn ń gbọ́ pété àánú ó tún gbà ní gbígbà dídí. nígbà tó kọ wá bàbá ni kí lè ń ṣe gan látẹ̀kan sí òun kanlẹ̀kùn tẹ́ ẹ̀ dá ẹ̀ sì bò ló gbọ́ kọ́ òun kọ́ yẹn tó ṣé kí òyìn náà ń gbogbo gbà wọ́n fẹ́ fúnra ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ ṣe rí mi náà kẹ̀sìn fún kankan iná lọ́kọ́ fi jẹ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lóògùn ìmọ́lẹ̀ nínú ìmọ́lẹ̀ tíyàwó wa jẹ́ òògùn birikiti nínú ìmọ́lẹ̀ bọ́kọ sí mmalé bẹ́ẹ̀ ni ìyàwó ọmọ wo gẹ́bí ìyàwó anábì ló gẹ́bí ìyàwó anábì náà abẹ́rẹ́ nìkan ولو ألف بان خلفهم هادم كفى فما بال بان خلفه ألف هادم تبدأ في أمالي يوكا أمالي أكبر inú mọ́lé lèyìn tó wá sí létí lẹ́yìn wọn lọ́yọ̀ àkéjì sẹ́mi kó tó láti fọ́ gbogbo tí wọ́n ṣe ẹ̀ gbogbo tí wọ́n ma ìyàwó ọmọ bàjẹ́ délé sọ fún yín ganan rí wọn sọ fáwọn sísá ni ẹ ìyàwó ọmọ sọ fáwọn kí ni sọ fún yín ganan ni. wọ́n ah, ti ẹ̀kọ́ wa fi ń sọ lọ sábà fẹ́ jáde ní kẹ́kẹ́ ní kẹ́ni. sẹ́yìn mọ̀ fún bàtí ọba ti fi kí ni à àwọn tó ti tẹ́tí kò lè tó àti inú rí. ẹ̀sìn bàjẹ́ àbí ọ̀bàjẹ́. ìrẹ́ ló ti lẹ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ṣẹ̀yà àfàwọn tó lọ́n bá sàmù kọ́lọ́n sàwà nínú ẹ̀ṣọ́ sàmù. torí ẹ̀ nígbà tí wọ́n bá ń mọ ẹni tí àwọn fọ́ bá gbé yẹn kan máa ń fọ́lé ó tó báwo wá ara ẹni tó ṣe pé ònìkan ló ń fọ́lé ẹgbẹ̀rún èèyàn ló wó àwọn akóbídé àwọn àwọn wò lọ́wọ́ ti sọ̀rọ̀ àwọn akóbídé ẹni súnà ni jọ tó pé jíjà súnà ni jọ o ẹ níbi léèrè ẹ ní o ẹ ọ ah, bàbá ti ni so ńgbọ bá ti ẹ ẹjọ kílẹ̀ rí ti àwọn ni so àwọn bíjà wà lẹ́yìn àwọn fẹ̀mí wà gbogbo wọn wo ìyàwó lé òun náà wo ẹ kù rẹ̀ láti pé àwọn obìnrin wọn wá mà wọn wá mà tí wọn bá wá mà ó súnmọ́ kọ́ mà ó súnmọ́ kọ́mà yọ kọ́mà yọ lólódò bíi tiẹ̀ torí òwú tí yàrá gbà ń kọ́ kọ́mà yọ ọ̀nà pẹ̀já tara ìṣàkà kẹ́kọ̀ọ́ ìwà kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ká dájọ́ lásán ká kọ́ lẹ́ni tó ṣe pé ṣùgbọ́n sọ àmọ́ kọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ irú wọn ẹ̀yin náà ti mọ ẹ̀dáàmù wọn wọ́n pọ̀ bàjẹ́ ni wọ́n là masha Allah gbọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ wọlé abata adadé kò ní ọgọ ọgọ ju àtìlẹ ti máa lọ ìgbẹ́ fáyidà ìwé tó ń tó lò ká rẹ̀ ló ti jẹ́ pé wọn àtàwọn ilé ẹ̀kọ́ ti lé ìwò gbogbo nǹkan bàjẹ́ nígbà táwọn ilé ẹ̀kọ́ ti lé ìgbéwù gbogbo nǹkan bàjẹ́ nítorí ọ̀rẹ́ fún ọ́sẹ́kù nílé ẹ̀kọ́. wọ́n jẹ́ pé wọ́n tún lé yàn tọpọlọ tọpọlọ kíyàn máa hùwà bí ọmọlúwàbí kó máa sọ̀rọ̀ bí ẹni tọ́ rẹ́ni tọ́ kó máa rìn bí ẹni tó lóbì tí ń gáìdì ẹ̀ ara àwọn ẹ̀kọ́ tá à ń lọ ẹ̀kọ́ kí ẹsẹ̀ máa na ń sọ kí ni tó bá ti gbọ́ lónìí tó ti máa ṣe ládàáná kọ́ àkọ́bẹ̀rẹ̀ sí àpáyé rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́síwájú ọ̀nà bá ọ títí tó fi jẹ́ pé ọjọ́ kan nínú ẹjọ́ dàbí nínú àwọn mùsùlùmí. ìtumọ̀ dánilẹ́kọ̀ọ́ nù ẹ̀sìn pé yẹn ń kójọ kó fi dọ̀ràn sí lọ́rùn èèyàn ń gbọ́ kí á ah, tuntun tí mo wọ ọkùnrin náà tíyàwó rẹ̀ mà tí wọ́n yọ lódò ẹ̀rọ kò sí fáyínà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ìgbà tíyàwó sọ pé wánú àdéhìí kan pé báyìí báyìí báyìí títí mo fẹ́ fà àdéhìí tí ó ti pọ́ létí kí ni fáyínà ṣe ọ̀wọ́ wa lọ fólùmọ̀ ọlọ́run wólùmọ̀ ìwọ́ ti yọ lódò ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá ń wólùmọ̀ kan mo fẹ́ fẹ́ ìwọ́ ń kọ́ olódò burúkú tẹnukọ́rọ̀ wọn ò ní jọra wọn ò ní jọra wọn torí ẹ̀ eléyìí jẹ́ ìpèníjà fọ́pin náà ó ní awwalu ma furidatis salatu rak'atayn ìgbà tó lọ ń gbá lọ́bi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ́nà lọ sí sámà ní alẹ́ al-Isra wal-Mi'raj al-Isra ní ìrìn àjò láti Mẹ́kà wá sí Baitul Maqdis lóru kan òru náà ní Mi'raj wáyé gbígbé ànábì láti Baitul Maqdis lọ sámà títí tó fi ta sámà keje òru náà ló ti sọ̀kalẹ̀ padà sí Mẹ́kà so ọlọ́run ọba ṣe sọ láti lọ́ràn yàrá nàbí sallallahu alaihi wasallam ó ṣe ní àádọ́ta sọ̀lá fifty ànábì sallallahu alaihi wasallam kò sí méjì kò sí méjì ń padà bọ̀ wá sílẹ̀ láti wá sí ti ọlọ́run eléyìí àwọn olùmọ̀ ń sọ pé bẹ́ẹ̀ nú ẹ̀rí tọ́tọ́ ka sí pé nínú àwọn ìbàdà àtìtọ́ ga jù nínú Islam ní sọ̀láàtì wa wípé ọlọ́run sí lọ́rùn ẹ̀ fáànàbì lórí ilẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tọ́lọ́run gbé lọ sí sánmà lọ́lọ́run sí lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́pẹ́ àmọ̀ pé as-salatu ibadatun azima ìjọsìn tó tóbi ní sọ̀lá ó lè jẹ́ mùsùlùmí tó ìbá ti sọ̀lá ó lè jẹ́ mùsùlùmí tó ìbá ti sọ̀lá ànábì ń padà bọ̀ ní sámà keje ọgbọ́dọ̀ anabi musa mọ̀wùlẹ̀ síwádìí bẹ̀rù alladhina yu'minuna bil ghaib àwọn sáà nígbàgbọ́ tó ń tó pamá dọ́gba yìí gani ah, ah láti tó ni musa ti kú aleyhi salam sáà bí tí wọ́n lọ bá ah alladhina yu'minuna bil ghaib àwọn sáà nígbàgbọ́ tó tó pamá ìdí tó fi jẹ́ mùsùlùmí nìyẹn o ìdí tó fi jẹ́ mùsùlùmí nìyẹn gbogbo aná pátá àtẹnudọ́gba àtẹnudọ́gba àmọ́ pé nǹkan kan bẹ tọ́ pamọ́ tọ́ yẹ pé ọwọ́ àbóògùn tá a lè gbọ́ yìí ẹ wọ àwọn babaláwo yẹn àwọn alágbègbà àwọn adífá àwọn alùfá nígbà tẹnìkan ni wọn bá jáde ní tó bá padà dé òun ni wọn máa ń yẹ kádàrá gbèsè ayé wọn wò lọ́dọ̀ rẹ̀ bá níbo láti kí wọn sọnù sí wọn máa wò lọ́dọ̀ wọn àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ sòtún bá wọn padà dé ọlọ́sọ́jà kábọ̀ yọ àwọn bìyà pé tábà wọn wálé a sébèrè yín fi yẹ rẹ wàhálà ẹkọ yẹ ìwọ tó wàá béèrè máàpù gbèsè ayé wọn lọ́dọ̀ rẹ lọ wàá mọta lọ wálé lẹ́ẹ̀kan tí àwọn bá ní a lọ bí àtẹ́lẹwọ́ rẹ tó o máa wò lọ bí omi tó o máa wò lọ bí ìpẹtọ dáná ọpọn tó o máa wò lọ bí ìràwọ̀ tó o máa wò pé ọfẹ máa fi mí ṣe ẹ̀yẹ ni bí àwọn tó ṣe yóò ah, ti kó pọtí fún un. mo ní kó sọ fún mi ta ló wálé. àṣírí tú àkàrà rẹ̀ tú èkó. pẹ̀lẹ́ ìyá fi hẹ́ ike ìdọ́pamọ́ ta ló mà lọ́wọ́ ọ̀rọ̀ èèyàn tó ṣe é pé irun ti ń bẹ lórí rẹ̀ kò lè tọ́ yẹ ẹ̀ yẹ́sẹ̀ irun orí ẹlòmíì bá mélòó ni irun ti ń bẹ lórí rẹ̀ káàkà gbogbo ọ̀ọ̀ọ̀ọ̀ ṣe ṣẹbi ìṣòro nínú òwe lẹ́yìn alẹ́ rí ẹ̀sọ́ kò nídìí ètò pamọ́ nítorí de eléyìí báyìí anabi sallallahu alaihi wasallam wọn parí anabi musa ní sámàkèló sámàkàrún anabi musa ní kí lọ́lọ́wọ́ bá ti lọ́rùn ẹ̀ fún ẹ ó ní khamsuna sọlẹ́ àádọ́ta sọlẹ́ lóru àti lọ́sàn anabi musa ní alayhi salam ọlọ́run ti ṣe tí ó pọ̀ tó èyí lọ́rùn àyà lórí àwọn èèyàn mi tí wọn ò lè ṣe táwọn èèyàn tẹ̀ ọ́ lè ṣe. tẹ̀wọ̀kẹ́ experience nìyẹn yẹtì pọ́ ọmọ tọ́pọ̀ amáfa kojú ó yí ọ experience ni bí àpèjúwe nísìnyí ẹnìkan ó lọ́mọ fifteen lé ọwọ́ àlọ́ ra gàárì ìdajì kóńgò gbóǹbẹ́ fi tẹ̀bà fún ọmọ fifteen àtìyàwó àtò náà wọ́n ti mélòó seventeen tó wá pàdé rẹ̀ wá ní kílẹ̀ wá sí lọ́jà náà ah, mo wá ra gàrí tá a máa ti tẹ̀bà ni pé eh, eh, múdù mélòó lẹ wá rà kóńgò mélòó ni ah, ìdájí kóńgò ni ká tó ti tí ó sì tó yín torí pé òun ọmọ méje péré lónìí àmọ́ kóńgò kan ọ̀ra wọn tó yé tó eléyìí ò túmọ̀ sí pé ọmọ ń tọ́pamọ́ experience lélẹ́yìn.

àánú rẹ̀ wá ń ti gbogbo wa mo á ní níjẹ́ olo ti kí òun kàn níjẹ́ olo ti ti sọ láti kàn tọ́ba tọ́ba kan rí mọ́lẹ̀ ẹ múná lọ ni ó ní ìwọ̀n mọ́dé ọ̀dà ó tọ́dún mélòó ó ní ọjọ́ ń ti pẹ́ subhanallah tó ti dáa bẹ́ẹ̀ sọ láti márùn-ún fa tọ́ba wá sẹ́kùn fífì nǹkan subhanallah alazim báyìí anabi sallallahu alaihi wasallam sọ pé hunna khamsun wa hunna khamsun sọláàtì márùn ni o ṣùgbọ́n àádọ́ta sọláàtì àwọn olùmọ́nìkì lè tún máa wọ́n pín sọ́nà méjì sọláàtì márùn ni àádọ́ta sọláàtì wọ́n ní tó bá pín dáná gbígbà lérò ni pé gbogbo sọláàtì kan aládá mẹ́wàá lágbà sẹ́mọ̀ kí ten times five equals to fifty wọ́n tó bá pò ní ànábì ọ̀sọ̀ nǹkan tuntun a sì ti mà nínú òfin ṣẹ̀ríà nígbà gbogbo ọ̀rọ̀ tó bá wá ká gbé sórí ìtumọ̀ tuntun ọ̀sán ju ká ṣe ń tà àti mà náà ni wọ́n tó ń bá wa sọ̀rọ̀ tẹ̀lifá ànábì èso àkọ́dà torí ẹ̀ wọ́n ní hunna khamsun wa hunna khamsun èyí tó dọ́gba jù tó lágbára jù ní ká sọ yìí pé sọ̀láàtù márùn-ún tó o bá fi lè kí lọ́dọ̀ ọlọ́run ọba wa bí ìgbà tó kí àádọ́ta sọ̀láàtù tó bá jẹ́ pé àádọ́ta sọ láti lọ́ọ́ bá kí gbogbo dáadáa kan ládá mẹ́wàá fún mi àádọ́ta lọ́nà mẹ́wàá ọ̀dọ̀gọ́rùn márùn fifty times ten or the five hundred ajẹ́ pé ládá tó tọ̀ sọnù fúnra rẹ̀ nù wọ́n sì ti sọ̀ láàrin ọ̀daràn wa ara rẹ̀ àádọ́ta sọ̀láàtù lẹ́ẹ̀mẹ̀wá ọ̀dọ́gọ́rùn márùn sọ̀láàtù lọ́n sọnù lójoojúmọ́ ńgbà tí èsì sọ̀láàtù. nǹkan ṣe àbí òsè òsè ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni man salla al-fajra fa huwa fi dhimmatillah gbogbo ẹnikẹ́ni tó bá kí sọlá tòlù fẹjọ ẹ ń bẹ lábẹ́ sọlọ ó ti wà lábẹ́ sọlọ. èèyàn mélòó ló gbàgbé kí fájúrì lónìí àdúpẹ́ fọlọ wọn ni kò sí irú rẹ ń bí Ọlọ́run má jẹrú rẹ ọ wà láàrin ẹ wo orí ńlá o ètò ìbá ti lè kí fájúrì ọ̀ ń bẹ lábẹ́ sọlọ kò túmọ̀ sí pọ̀ wá ní kí yóò kú mọ́ ọ àbí òye wa torí pé ntọ́ ọ̀bá rí o pàdánù gbogbo ẹ̀ ọjọ́ náà àkọ́kọ́ ìgbà tó lọ́wọ́ àti sọ̀lá wá sí ẹ lọ́rùn àyàn rakàtà ni rakàtà rakà méjì méjì ìnà ọlọ́run ọba ṣe rakà méjì méjì ìnà ọlọ́run ọba ṣe ṣùgbọ́n méjì méjì tá ń sọ yẹn sẹ́wọ̀n kí sọ̀lá wá ti mélòó ni sọ̀lá wá ti márùn-ún mọ́tòlá wá ti mẹ́rin péré lọ́lọ́run ṣe méjì méjì ẹlẹ́ẹ̀ka àwọn mẹ́ta ni wọ́n ṣe ṣùgbọ́n àìsàn sọ pé wọ́n ṣe méjì méjì nítorí tá a bá wo mẹ́rin sí kan èwo lọ́pọ̀ jù a sì ti lófin kan lábẹ́ ìṣẹ̀lẹ̀ àpé èyí tó pọ̀ jù là á máa fi sọ̀rọ̀ là á máa fi sọ̀rọ̀ yàtọ̀ sí ètò kéré pé wọ́n ṣe méjì méjì ẹnìkan á ní magrebu ńkọ́ magrebu ẹ̀yọ̀ kan sí sọ̀làwátì mẹ́rin yòókù èwo lọ́pọ̀ jù mẹ́rin lọ́pọ̀jù torí rẹ̀ sọ̀láàtù gbòhò bákà méjì lọ́lọ́run sí lọ́rùn àyàn níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ̀láàtù làáfù bẹ́ẹ̀ sọ̀láàtù ẹran mi létí sọ̀láàtù lẹ́ẹ̀ṣà lẹ́yìn náà sọ̀láàtù sọ̀tù méjì méjì lọ́lọ́run bá ti yàtọ̀ sí magrib tọ́jẹ́ rákà mélòó rákà mẹ́ta àìsà wa tẹ̀síwájú ó ní fọ òkèrè sọ̀láàtù sáfà àwa dá dúró méjì yẹn níbi sọ̀láàtù arìnrìn àjò wọn ò ní kó kí ju méjì lọ. àyíṣà tuntun ní fúrì bọ́t wọ́n ṣe lọ́rùn àyà ó túmọ̀ sí pé kí arìnrìn àjò kó ṣe rákà méjì nínú ibi tó ti yẹ kó ṣe mẹ́rin ọ̀ràn àyà ni tó lọ sọ pé fúrì bọ́t ọ̀ràn àyà ni síbẹ̀ wá ni bẹ́ẹ̀ lápá kan nínú àkókò àwòwé ṣùgbọ́n àwọn míì wọ́n ní rárá rárá nàmbà fẹ́ẹ̀nì kìí ṣe nàmbà túláàsì wọ́n ní fúrì bọ́t yẹn wọ́n pè gbogbo rẹ̀ èsì tí wọ́n ti lọ́ra yẹn wọ́n pè gbogbo rẹ̀ wọ́n pè gbogbo rẹ̀ túmọ̀ sí kọ́ra yẹn àbí òye wa tontori ẹ̀ arínú wa nítorí tó bá wà lórí ìrìnàjò méjì lọ gbọ́dọ̀ kì dípò mẹ́rin àti rínú ẹni tó sọ pé tọ́wọ́ fẹ́ kí méjì tọ́ bá sì fẹ́ kí mẹ́rin. wọ́n kò tẹ́ mímá sọ́lá tó lọ́bọ̀ ṣùgbọ́n sọ́lá tẹ̀lé tó wà nílé wọ́n fi méjì kùn àwọn di mẹ́rin mẹ́rin kẹ́ẹ̀dì صلاة العصر صلاة العشاء متفق عليه بخاري àti muslim ló gbà wá nínú ẹgbà wá sí bukhari nìkan gbà wá oní sọmọ hajọ lẹ́yìn náà lànà bíi ṣèjúra fọfúri arba'in ọlọ́wọ́n bá wá sí àwọn sọ̀làwátì ní mẹ́rin mẹ́rin ọ̀sọ̀ wọn di mẹ́rin mẹ́rin bíi zuhur bíi asr bíi isha ìgbà òlélẹ́yìí wáyé wọn ní kí á sábà ní sọ̀rọ̀ bá àdìsọ́lẹ̀ tó ṣe hijira sí Mẹdínà kọ̀pẹ́ kó jìnnà kọ̀pẹ́ kó jìnnà ọlọ́run sọ àwọn sọ̀rọ̀ wá ti yẹn di mẹ́rin mẹ́rin. wà ó kíra sọlá tó sábọ̀rọ̀ alẹ́ awọ́l ṣùgbọ́n ìrún ẹni tó bá wà lórí ìrìn àjò sọlá tó tiẹ̀ wọ́n fi sílẹ̀ lórí méjì méjì yẹn. alimami Ahmad òun ti àfikún nínú ìwà àyàtẹ̀ ilẹ̀ magrib àfi sọlá tó magrib nìkan fẹ́ iná wíṣọ náà òun sẹ́kù lórí rákà mẹ́ta rẹ̀ nítorí pé sọláàtù mọ́gìrì wọn ni wítìrì fáwọn sọláwàtì tá a ti lọ́sàn síbẹ̀ yìí náà máa yẹ sọláwàtì tá a ti lọ́sàn sọláàtù sọ́bì sọláàtù zuhur sọláàtù làásù gbogbo àwọn eléyìí ọ̀sán là ń ṣe ìtumọ̀ ọ̀sán ni pé lẹ́yìn ìgbà tí ilẹ̀ ti má kó tó di fóònù wọ̀ so ìgbà tí gbogbo ẹ̀ ẹ̀rí pé sọláàtù sọ́bì rákà mi lò ní zuhur asr so wọ́n wíṣírù àwọn sọlá wá àtúntà kí lọ́sàn ìní magre torí pé rákà mélòó ló raka mẹta ọjọ́ wíṣírù fún wa wọn ò yí padà láti ti ṣe lọ́rùn magre nílé tutawwalu fiha al-qira'ah nítorí pé àwọn nǹkan tí ó tó gùn bẹ́ẹ̀ ńlọ́fà ló fi sẹ́kù bó ṣe wà. wa qur'an al-fajr inna qur'an al-fajri kana mashhuda bẹ́ẹ̀ ni al-qur'an tẹ̀ kí ní sọ̀láàtì al-fajr al-qur'an tẹ̀ kí ní sọ̀láàtì al-fajr àwọn màláíkà máa wá gbọ́ al-qur'an tẹ̀ kí ní sọ̀láàtì al-fajr àwọn màláíkà máa wá gbọ́ torí ọ̀dọ́ wa àwọn lè máàmù lè máàmù kíkẹ́ máa ka tó tó gùn ní sọ̀láàtì al-fajr. nítorí pé màlẹ́kà máa gbọ́ ìlú tá a bá ti rí àwọn ẹni tí ń ka Al-Qur'an tí màlẹ́kà máa wá gbọ́ sórí wà mẹ́ kò sórí mẹ́ kí ló dé tó fi jẹ́ pé láwọn mọ̀sáájú lu tiwa àní gbọ́ kí ó sì lè máa ń kà àní gbọ́ ìdájọ́ máa gbọ́ ní amínà kí ni jẹ́ amínà dà <laughs> sẹ́yìn mọ̀ síbẹ̀ ń gbọ́ ẹ béèrè amina kò sí jẹ́jẹ́ bẹ́ẹ̀ lédè làbà ọ́ torí náà ni o ti bàjẹ́ amin mo rò pé wa lédè làbà àwọn èdè olórí haraka sukùn lẹ́dùn olórí ẹ̀ sọ pé kí ni amin amina wọ́n tún máa fi kúnrọ́ báyìí wọ́n kẹ́kẹ́ sọ lọ́gbọ́n bí alẹ́ kí wọ́n bọ́ọ̀lì ẹni tó ayé kó gbé kiri sọ̀rọ̀ lọ lórí sọ̀rọ̀ àtọ́ àmìnà. ǹjẹ́ gbọ̀nà ẹ̀ ní gbọ́ kí lè má mọ̀ kí pátíà kí ló lè ṣe haram ní káwọn má mọ̀ kí ó jáde. nà nà áá fún òní kí jáde àwọn kan máa gbọ́ bóyá ẹ̀yìn lẹ́yìn wá gbogbo ọ̀dà ámì àkókò pọ̀ ní kí ló kí lẹ́yìn pátíà àgbọ̀ sọ́dọ̀ abẹ́ wọ́n sì ní wọ́n Qur'an al-Fajr inna Qur'an al-Fajr kana mashhuda àmàlẹ́kọ̀ wa gbọ́ àwọ̀tá wa ń tòsí ọ̀gbọ́ màlẹ́kọ̀ ara wa ń tòsí àwọn náà fọlá mọ́ṣù bóyá ń tó fà á lọ́wọ́ àlẹ́ abẹ́yìn ronú tó fà bóyá tó fà ọ́ lọ́wọ́ àná. ó pé gbòǹgbòǹ ìdá máa fi sá sọ kò tí ì kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sáàjì tílẹ̀ mẹ́mọ́ fi lè fi ha àtọ̀ tiẹ̀ náà kó tiẹ̀ gùn wá gbọ́ irú àtúránì tí ń kéyìn àwọn fẹ́ gbọ́ abẹ́yẹn ọ̀fẹ́ gbọ́ ni ọ̀fẹ́ gbọ́ torí pẹ́ lómi ẹ̀ dì mọ́ wàláì kì gbọ́ àlùkùránì ọwọ́ ìtọ́ bá ti gbọ́ níbi tó bá ti ń ṣe yóò tún gbóhùn sókè àgbọ́ so ẹ̀yin náà ẹ bá wọn ṣe náwó ọlọ́run san ilẹ̀ fi kílípù wọn fi kílípù ẹ̀ wò táwọn gbọ́ bí máa ń sẹ́ńkà tó ọ́ pàtàkì. ẹlẹ́ẹ̀kejì àlẹ́ bóyá nínú títún fà á ni pé bóyá àwọn arúgbó nínú àwọn lè máa mú mi ṣe ẹ̀ka arúgbó kò sí bí ti fẹ́ gbóhùn sókè tí ọ̀rọ̀ torí pé bá ń dàgbà bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ irú àwọn eléyìí wọn lè lẹ tí o sẹba ara gbòǹgbòǹ fún wọn ṣé ọlọ òun yẹn bó ti wà náà yọ ọmọ jáde báyìí sábà fi kẹta ẹni pé bọ́yá lómi ọ̀mọ àkùrá ni gan ké ọ̀mọ ké ẹni pé mùsùlùmí nìyẹn ọ̀mọ nǹkan ké oṣù tó wà náà lọ́ta sí lè máàmù mùsíbà nìyẹn alákòóbá tó ba gbogbo sọ láti jẹ́ máwìn yẹn lọ́wọ́ gàràjì ó sì ti pọ̀ jù èmi náà ni èmi náà ni yẹn ni ká èmi ní ń kó bá yín kú èmi ní ń kó bá yín kú. ìgbà àwọn ẹgbẹ́ yẹn wọ́n bá nù sí ìgbà omi ìdánu wọn tún láyà wọn lè gbóhùn sókè ìtàkùkọ ó fi pọ̀ jù wọ́n tún gbóhùn sókè ẹ̀fẹ̀ fi kíni di sí pé ah, àwọn tó fi tẹ̀ mí ṣe sáà kúrò àná yìí wọn máa máa máa gbé síra wọn máa máa yọ máa dùn ohun rọ kí ni àǹfààní ohun rọ níbi tí ò ti tọ́jọ́rí di eléyìí ó túmọ̀ sí pé tọ́ba ti máa ké kí ló ń gbóhùn pamọ́ sí. ọ̀gá sábàdà ó ní alihamudulilayi rabbil alamin. ìwúlò tóra wọn. alihamudulilayi rabbil alamin ó ti di rọ́bù ó ti di alamuna. arahmanu rahim kó ní arahmanu. tó gbogbo orú rẹ̀ mùsíbà wàláhì iyyaka na'budu wa iyyaka iyyaka báwo. àkóbá àkóbá ni púpọ̀ láàrin tó mùsíbà ni wàláhì torí de náà bukata ká gbọ́ sílẹ̀ máa ń ka ọ̀kọ̀rọ̀ ánà fẹ́jẹ̀ ìnà kọ̀rọ̀ ánà fẹ́jẹ̀ gánà mi fúdà. nígbà tá a ní gbòǹgbò tọ́jú làdáni lẹ gbé bù lèmọ́mù la fẹ́ gbọ́ rẹ̀ làdáni là ń gbọ́ ariwo rẹ̀ sọ́jà abẹ́ wọ́n kàn fi máa bora ọ láti rí ni wọ́n ni ó gbé ẹnu máa kàtú ka gbọ́ bí káwọn èèyàn gbọ́ ikú ọgbà ọkùnrin lẹ́nu ẹ ẹ mọ̀ pẹ́ lómi gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ láyé àwọn sàábé sàábé kan sọ pé súrà báyìí ìhà àfi lẹ́nu ànábì sallallahu alaihi wasallam torí pé máa ń kà lọ́pọ̀lọpọ̀ nínú kútúbà rẹ̀ síbẹ̀ làwọn ń ṣe kódà ẹ̀rú ń báyìí igbe káwọn èèyàn máa há alukurani pẹ̀lú àwọn lè máa mú mi ìhákó àní ọ̀hà àwọn ọmọ ọmọ nǹkan káàkà mùsíbà ní ẹ̀jẹ̀ bó ti jẹ́ mbẹ́ o yíwá síbi kẹsì tó látò fẹ́tìrì kótó kọ́ àlàmú náà lẹ́ẹ̀ máa káàdì ojúmọ́ nàgbọ́n ní wà kúrọ̀ ánà lẹ́fẹ́tìrì ìnà kúrọ̀ ánà lẹ́fẹ́tìrì gánà. مشهودة نينو رواية إمام أحمد وإن فإنها تطول فيها القراءة تلوما من كاكيوتو بنوتي فلا الإمام الإمام واحد يقول بو صلاة الفجر لأن أعطينا سورة خروج من القرآن سيدي دابي سمعت واقع الصلاة السلام عليكم أسي هاتفكا سبحان الله ما بيرن أوالك لو 35 minutes tọ́lẹ́ ní ibi tí wọ́n ti pa owó nù àwọn àwọn òbẹ̀rù táwọn fi ránṣẹ́ níjọsìn ṣé yóò jẹ́ gbígbà bí wọ́n ti sọ́dọ̀ àwọn láyà wọn ronú àtúbọ̀tán èyí wọ́n tètè rí gbà làwọn jà tọ́ eléyìí fi hàn wá pé ẹni tó wà lórí ìrìn àjò ọlọ́run bá ṣèjẹ́ funfun ní gbogbo ìgbà tí ó bá ti sọ̀lá pé kọ́ máa mú àwọn sọ̀lá wá tí wọ́n jó ní rákà mẹ́rin mẹ́rin wá ní rákà méjì méjì ṣùgbọ́n sọ̀lá tó magre yóò sẹ́kù bó ti ṣe wà sọ̀lá tó sọ́ọ̀bù kò sáyì padà kan tí ó bá eléyìí jẹ́ ìṣe ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé gbogbo sọ̀làwà àti yàtọ̀ sí sọ̀là tó magre títí tànàbì tó fi kúrò ní mẹ́kà mẹ́kà méjì méjì ni wọ́n máa ń ṣe wọn. ṣùgbọ́n wọn náà ti dé Madina tán lọ́lọ́wọ́ bá wá sọ àwọn oníraka méjì méjì di mẹ́rin mẹ́rin àti sọ̀là tó fajr. ìgbà wo wá lọ́lọ́wọ́ bá tó ṣe sọ̀là tó àtàfà ní kọ́sọ́rọ́ gbọ́dọ̀ lọ́dún tó ṣe kọ́sùrù fún wa nínú sọ̀là tó wọ́n ní ọdún kẹrin lẹ́yìn hijira anabi sallallahu alaihi wasallam lọlẹ ìwáyé ọdún kẹrin lẹ́yìn hijira anabi sallallahu alaihi wasallam lọlẹ ìtò wáyé eléyìí túmọ̀ sí wípé ọyẹ kájẹ́ni tó mójútó àǹfààní yìí kámẹ́jọ sọnù mọ́ wa lọ́wọ́ ìgbà tó ti wá dé pẹ́rọ́kà méjìlá mu wa. báwo láti ṣe máa wá ṣe sọ̀láàtì yẹn sọ̀láàtì zuhur asr àti ìṣá àti màgbédé wá wa la wà rákà méjì alákòókò yẹn ákè fati àti súra mbẹ rákà méjì ti gbẹ̀yìn fati ke láàmà ké nu wa tó bá wá di ìgbà tá a wà lórí ìrìn àjò tí wọn ní ká ṣe méjì méjì bó láti náà rí ṣé n ti bẹ̀rẹ̀ ìyẹn fati àti súra. ńlá máa ké nínú rákà méjì péré yun àbí tá a ké nínú rákà méjì ti gbẹ̀yìn tí ṣe fátíà nìkan ni wọ́n fẹ́ ká máa ké nínú rákà méjì ti rìn àjò. sẹ́nu pé àtàkùfífù fìlà àdẹ́dù wà ń bẹ̀ wọ́n dín nọ́mbà rẹ̀ kù láti mẹ́rin ó di méjì ṣé tàkùfífù fìlà kẹ̀kíyà náà tún wà ń bẹ̀ sádìkù tún wà ń bẹ̀ nípa bá a ṣe máa kí yàtọ̀ sí kí wọ́n ti dín nọ́mbà kù. ìtọ́dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé báńtí ń ṣe ń ṣe rákà méjì alákọ̀ọ́kọ́ nígbà tá a wà ń lé sáàkì fati àti súra bẹ́ẹ̀ náà láàkì rákà méjì nígbà tá a wà fati àti súra láàkì fati àti súra láàkì ní ẹlẹ́kejì náà àmọ́ tààyà gẹ́gẹ́ bá a ṣe máa ń nígbà tá a bá fẹ́ sálámà ní kí àtúntà ya débi pé awáta di níbi nǹkan mẹ́rin àtúntà táyà débi pé gbogbo tó wa lori lórí ayé àtòkè á máa tọrọ rẹ̀ ẹ̀ǹgbà náà láti wá sí kíni láti sàlà bá ti máa ṣe sọ̀lá àtò àti sáfàrùwà. ǹjẹ́ tí lórí ìrìn àjò sẹ́mi fẹ́ ṣe kọ́sùrù sọ̀lá sọ́tọ́ kí n tò lẹ́yìn ìmáàmù tí èso rìn àjò nígbà tí ìmáàmù bá ti wá bóyá kí n sálámà nígbà tí lè máàmù bá ń bá sọ láti lọ lẹ́yìn àtàyà alákọ̀ọ́kọ́ tiẹ̀ àbí kí n tiẹ̀ dúró dè títí tí èkí ń sọ láti tiẹ̀ náà pé mẹ́rin kí n lè bá sálámà lẹ́yìn tiẹ̀ rárá o tí ọba jẹ́ kó nínú àjò lọ́fẹ́ láti gbogbo mẹ́rin mẹ́rin yóò mú wa méjì méjì tó bá gbogbo sọ láti mẹ́rin rákà méjì ìgbà táwọn ẹni tó wà ń lé táwọn ó pè é sọlá tuntun wa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin ẹni tí ò jónírìn àjò lónírìn àjò bá tò ṣíṣe sọlá irú sọlá tí ìmáàmù bá ṣe iná ní oníkálukú ó ṣe o kò sọ̀rọ̀ pé méjì lọ́kẹ́ mi mẹ́rin tiẹ̀ kò sí tọ́jú bẹ́ẹ̀ o torí ẹ̀ àwọn Zahiriyya àwọn sọ pé tá a bá wà lẹ́yìn ìmáàmù tí ọjọ́ pélé lọ́wà tá a ti fẹ́ ṣe sọ láti oníraka mẹ́rin táwa sì di orin àjò méjìlá fi lẹ́yìn ẹ̀ ọba ti kí méjì ká sálámà ká fi lẹ̀ lórí ìdó oúnjẹ rárá o àjò kẹ́ẹ́ bá àwọn sábẹ́ ṣe máa ń ṣe nìyẹn àbá kí sọ láti lórí ìrìn àjò kan ìnìmọ̀ bá lẹ́yìn rẹ̀ ní àbí mẹ́ta náà mẹ́ta ni màá kí kún lópin ìgbà tó bá ti pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ lópin ìgbà tó bá ti pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ àmọ́ tó bá ṣe pé ìbá tó rákà kan lẹ́yìn rẹ̀ rákà méjì ni màá kí ni màá sàlámà ìgbà wo ní sì jẹ́ pé mo bá ní rúkúrú raka ti kẹyìn rákà kẹrin kò sí ìgbórí sókè ń bẹ sẹmi náà fi darapọ̀ ma ajẹ́ ike mo ti bá raka kan gérégé lẹ́yìn rẹ̀ nù tó ti bá raka kan gérégé lẹ́yìn rẹ̀ irun yẹn raka mẹ́rin mélòó máa fi kún máa fi mẹ́ta kún ìmáàmù ti gbórí sókè ní rúkúrú rákà kémi ó tó dé mo àjò ní kankan tẹ́lẹ̀ ìjẹ́ tòṣìṣẹ́ jẹ́ńbẹ̀. asima ìdí tí wọn ò fi fi wọn ò fi dín sọ̀rọ̀ àti magrib láti má ìdí tí wọn ò fi fi kún sọ̀rọ̀ àti sọ̀rọ̀ sábà wo sọ̀rọ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yẹn ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ o ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ nítorí pé sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ẹ̀rí pé ó máa wáyé ni lẹ́yìn ìgbà tá a bá ti sinmi ẹwà àtìgbà tá a fi sùn lálẹ́ ẹlòmíì sùn wákàtí mẹ́fà ẹlòmíì sùn jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò tó bẹ́ẹ̀ ètò ti súnmọ́ ni pé lẹ́yìn ìgbà tá a bá jí arọ́ mọ́ kò ti tẹ́lẹ̀ tí wọ́n á dé tó ti jẹ́ pé rákà mi ti péré lọ́nà mi ká kí lẹ́yìn ìgbà a jí sọ̀rọ̀ kí ẹ̀sìn bá tún mẹ́wàá wọn ní ká kí ni ara ti lágbára ní ìsìn lọ́sùgbọ́n lọ́wọ́ àánú rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ sì pọ̀ lórí wa méjì péré lóníkákí oníkákí ju méjì lọ ní sọlá tó tẹ̀lé àti tọ́ba kí ra kàdá àlùbáṣẹ́rì ṣáájú rẹ̀ ṣùgbọ́n rákà rẹ̀ tó dínkù wọn ni kíkéwó kíké ó dínkù rẹ̀ tẹ́lẹ̀ yìí ẹjẹ́ àti tìta dùn sí lónìí nípa pé onírìn àjò ọlọ́run bá ṣe ìdẹ̀kùn fún àti kíráta méjì méjì náà ló ti kọ́kọ́ wà kọ́nà wọlé ní méjìméjì fún àwọn ọ̀nà wà tó lẹ́ dáadáa. ṣùgbọ́n dá àdúgbò àti olórí méjì wà lórí bàtà tó tó kù lẹ̀. wọ́n ti dá mọ́tò ìdìbò olórí tó ti wà lórí bọ́ọ̀lù kìíní ìwé bẹ̀rù fún àwọn ọ̀nà wà tó làbá dé ní ọ̀sán. ọlọ́run bá kó kàánú mi pẹ̀lú yín gbogbo سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك